وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اخوه الايمان السلام عليكم ورحمه الله وبركاته ẹ̀dá ọ̀pọ̀ ọba àyẹ̀kùn kí ọlọ́run òun àjẹjẹ ọlọ́run ọba àdúgbò Muhammad sallallahu alaihi wasallam síra ìyáàdù sọ́ọ̀lẹ̀ ilé ọlọ́rin àwọn àfihàn wa ìdí abúlé lábúlé àti alẹ́ ìyá من हाफिज करानी उसको छोड़ो nípa ìmọ̀sílẹ̀kú ní iṣẹ́ dáadáa tí àwa fílẹ̀ lọ́pọ̀ ní ìgbẹ̀yìn ìyẹn pé ẹni wá ti dàgbà dídàgbà tó dàgbà ọ̀nà tó ní àwọn àbájọ lọ́wọ́ fún wọn rọra ah, òun ti dàgbà àwọn tó jẹ́ oníṣẹ́ tó wà lẹ́mẹ̀ gbogbo ti dé wé ààrùn lẹ síbẹ̀síbẹ̀ náà agbọ̀dọ̀ máa ń sinra ní oṣù kòrò nípa àṣẹ dáadáa

láti rọrùn ọ̀rọ̀ fún aláǹfààní láti gbá sí ọmọ àṣíwájú òun bá dàgbà tó láǹfààní láti ní orí ìbáyà nítorí pé àwọn àtúkò yẹn nínú sí máa dá ẹsẹ̀ ló kéré wípé ó ti dábàá ẹ̀ láti máa abájẹ́ pé àbọ̀bà ni tó bá ìgbà onídàgbà bí wọn ìwé lórí àtẹ̀sọ́ wọn pàyàmọ́ ìwé wọn jẹ́ ọgbà wọn ó lọ bọ́ àti àkùnmọ́n sàìdọ̀mọ́ alẹ́dẹ̀dọ́ náà pé alẹ́kùnkùn sí ìmọ̀ lára ọ̀dọ́ tàbára ìdẹ̀ náà tó gbọ́ ọ̀dọ́ ẹ̀kọ́ bá sáré ìgbàlógún àwọn àsìkò tí a fún ọrùn lọ sí àwọn bá sáré làwọn ẹgbẹ́ gbọ́dọ̀ wá wá ìdẹ̀ náà ọ̀pẹ́ ìpínlẹ̀ gbọ́rọ̀ ẹgbẹ́ ọkùnrin gbọ́ tẹ́lẹ̀ tó ní gbọ́rọ̀ náà àmàlàlàkà ó ti rí aláìsí pé a sì mà lórí àgbàlagbà tá a bá wọn nínú ọmọ ọmọ sí àdúrà rẹ̀ sọ حديث عائشة صحيح الرواية نعم عن عائشة رضي الله عنها ما بعدت عن عائشة الله عليه وسلم قال تصبي ما صلى رسول الله صلى الله عليه وسلم صلاة بعد أن نزلت عليه إذا جاء نصر الله والفتح يا عائشة فيها عبد الله بن سبحانك ربنا مما الله وبارك وبحمدك عزلوا أقبل اللهم قدر الكذب ورجل وعلى ذلك أوصي على صوتك ẹ̀rọ tẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ó ẹ̀kọ́ àbójì àrí ó wá sí àpapọ̀ pẹ̀lú ẹ̀yìn ọ̀nà kí ọlọ́run yọ pẹ̀lú àwọn ayò rẹ̀ mo sábà pẹ̀lẹ̀ lọ́pọ̀ bá ti gbà wá وفي رواية في الصحيحين من الضوابط عنها تبرع عن رسول قل كان رسول الله صلى الله عليه وسلم يكثر عليه صلى الله عليه وسلم عن القيامة إنه يشفع من رأي أن يقول في ركوعه إما صلي ركوعه وسجوده عتيم كل ملائكة سبحانك اللهم ربنا وبحمدك اللهم كنا. على دعاء bóyá wọn ní àlejò ìfọ́nù ọgbà ẹ̀ ẹ̀ka ẹ̀sùn kalẹ̀ kò lè lọ́wọ́ ìdí rẹ̀ àwọn ọmọ tí mo ti rán ní ìdí rẹ̀ tó lè dà bí ìwáyé aláwọ̀pá yìí kò lè sọ fún ọdún yìí ó kàn láti sọ sọ̀rọ̀ ọlọ́run pé ìhánẹ́ta ọ̀dùnfàmì ìhánẹ́ta ọba ọ̀dùnfàmì ọlọ́run Amen. Now, جابه وأخبار ربيع الأمهات يدعو أن يتجد أسد ربا من الرحمن بمسبه سبحان ربي واستغفره والله السبان وفي رواية مسلم نجد رواية الإمام مسلم ولكان رسول الله صلى الله عليه وسلم يفتي أن يقول قبل أن يقول عليه ما هو القلوب tó wọ́n sọ pàtàkì lọ àwọn olùkọ́kọ́ rẹ̀ سبحانك اللهم وبحمدك أستغفرك وأتوب إليك قال المصري قالت عائشة عائشة رضي قلت يا رسول الله قل منفر عليك ما هذه الكلمات إن أظنني التي أراك ìran lò ìrúkú lọ alẹ́kàrátá àdátàrà pẹ̀lú àárí tí wọ́n rí ọ pọ̀lẹ̀ ọmọ ń sọ nínú àkókò yẹ kọrọ àríwárí tó rí lá ní àdáyàmàkó torí ìgbà táwọn ṣe ó padà lọ sí kí ìgbà wọn ti pé lọ́dún kù ó bẹ̀rẹ̀ lọ sí náà nígbà tí wọn wá sí ọmọ tó wọn wá yẹn àti sáà láti ara mi ìjọba sábà ayé fi lẹ tó wọn fẹẹ lọ ìjọba lẹ ayé tó wọn sọdá tó wọn yà tó wọn lọ pọ ọsẹ ti rí hàmìlọ ìfọ àlámọdé àti ìwé tó wọn. so àdúgbò sọ yà ìgbà báyìí sábẹ́rẹ̀ pé ọmọ fẹ́ máwọn ìlú ọdún táwọn bá ti rí ọ̀sọ̀gbọ́nà alẹ́gbẹ́gbẹ́ dá pọ̀ pẹ̀lú àgbẹ́ ọ̀sọ̀gbọ́nà ìhànà tàbí àmúra láti ápí àsọ̀tọ̀ àkùnrin ẹwà ọgbọ́nà nínú àwọn ọgbọ́nà láti sọ àwọn àjọsẹ́lá tó máa ń tẹ̀sán lára ẹ̀ ìhànà tàbí àmúra ọ̀gbọ́nà lọ́rọ̀ lórí pé kẹ̀lẹ̀tàrí حبيبتان لا كلمتان خفيفتان على اللسان عقل بالنواة خفيفتان على اللسان بها وبها قول لقاء فقيلتان بالميزان تعدل صورا ويبدو حبيبتان الى الرحمن Orang pasti berguru juga. Ya subhanallah, subhanallah, subhanallah, itu ada masih baik. Jadi ini ini apa yang ada di sana? Ini apa yang ada ada sebuah bahasa tidak ada sebuah. Wafir mana tidak? Ini bahasa dalam bahasa Muslim mana? وكان رسول الله صلى الله عليه وسلم يكثر من قول وبحمده أستغفر الله وأتوب إليه هنا لدي رسول الدعاء الله قال عيسى عليك يا رسول الله أراك تقسم من قولي سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه قل هو يوم فقال أنا من أخبار ربي الله أكبر الله أكبر أن سأرى أني سأرى علامة شعبتي nípa àwọn arí àwọn apẹẹrẹ ta nínú àwọn àjọ̀dún nínú àwọn àjọ̀dún báyìí ra ọ̀rá ẹ̀kùn ta tí bá ti rí àtúbàtú nǹkan ní ṣáàdùkọ́ àrùn tí bá ti rí sínú ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ pàpọ̀ ní ọ̀rá ẹ̀kùn ta àti ìsìnmáta nígbàgbà ìmá àti lúwọ àwọn àti wọ́n dí àwọn lọ́wọ́ tí wọ́n ní ìsìláàmù wọn tó rẹ̀ ìsìláàmù lórí wọ́n lè ní àwọn àbáta orílẹ̀ ti jáde àwọn máa ń fi jáde ní ìgbòkè ìgbà tí lágbà wọn láwọn ìtàkì lórí àti ṣe ọwọ́ àti ìrànwọ́ وعليها نسأل يقولون في الله وعلى فأنت مرحبا كما وقع ورأيت الناس هم عامل يوميا يدخلون بإذن الله ومرنا يسمعون أقواتا أقواتا أقواتا إلى من الله كما تبعي وسبب لله ربي ما سأقوم الله واستغفر إليه واستغفر إليه إنه واستغفر إنه كان غفارا نعم عن ذلك لابد عن انس رضي الله عنه قال ان الله عز وجل تابع الوحي على رسول الله صلى الله عليه وسلم قبل وفاته حتى فتي عبر مكانا ويوحد متفق عليه ويا انس قل ان الله عز وجل تبارك الله وما سوى تابع الوحي òdiwọ̀n iṣẹ́ tọ́lọ̀pọ̀ aláàbàtọ̀wà tó ní pàdà wọn bá wọn sí ìgbàwọ̀n ìbáyà tó ní pàdà ọ̀pọ̀lọpọ̀ báyìí tó wọ́n sí ìgbàwọ̀n ìpàdà wọn sí wọn ọmọ wọn ṣe kí wọ́n ṣe kí wọ́n ṣe ìdí ìwà sí bákan àti ẹ̀ka wọ́n ní àlẹ́ ní àjáàrẹ́ àti ọ̀dà àwọn jáàrẹ́ الله عليه وسلم قال قل قال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات عليه رواه مسلم wọ́n máa gbé gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan wọ́n máa gbé ilé tó wá gbá ìyá wọ́n máa gbé ìkàkì àlá máa máa tààlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tó bá fún ilé ìlú àwọn ìlú kí ló dé tí a fi ẹgbẹ́ sọ̀rọ̀ lórí àgbàlagbà pé bá ti dàgbà jọ àti àwárí àwọn àti ìsìlámí òkú náà ṣé èrè tó lé àbí ẹgbẹ́ tá a bá tó ládàládà àwọn àwọn ẹ̀ wọ́n lè máa ń dára ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tán àwọn ẹ̀ dára bá gbọ́dọ̀ ní ìyàwó lẹ́nu ìyẹn ní ọ̀sán ọmọ náà á àbáwọn kan náà nù ó ti kàn bá wa tá a lè wáyé so nígbà tó wọ́n pé kí ẹ máa dàgbà ẹni tí ẹni gẹ́gẹ́ ẹni yẹ pé ọjọ́ tó súnmọ́ òkú ojú ọ̀gọ́dọ́ tó ló jẹ́ àpẹẹrẹ kò túnmọ̀ pé èèyàn lè kékeré kò sì túnmọ̀ pé ẹgbẹ́ sì jẹ́ ọ̀dọ́ ohun kó kàá tẹ́rà lè kékeré àbàbàbà èèyàn lè kékeré náà àmọ́ tàbàlágbà ìrìnà bẹ́ẹ̀ wọ́n lè tó àwọn òní báyìí wọ́n sàbá ọ̀pẹ́ pásá àbẹ́lẹ̀ tó kọ̀ọ̀kọ́ ọ̀pẹ́ pàmílù àwọn ọmọ tó wọ́n tọrọ fún àwọn wọn wọ́n ẹ̀fẹ́sẹ̀ ó ní àkà tó jẹ́ àkọrọ̀ aláìwà àwọn sábà sí ya ó lè dára ó lè dára tó sì lọ́wọ́ fún wa tọ́wọ́ á lọ́rọ̀ báyìí ẹgbẹ̀rún yìí pèsè kò sí ọjọ́ òṣìṣẹ́ lẹ́gbẹ̀rún báyìí ọdún ọ̀yẹ́ àwọn báyìí ọlọ́run jẹ́ pèsè sẹ́gbọ́n àtúnṣọ́lá rẹ̀ ní ìta àwọn ọjọ́ àwọn olórin ìrìkì ẹsà àwọn ọmọ wákò ní ẹ̀mà jẹ́ tẹ́lẹ̀ pèsè so tó bá ṣe dá sẹ́gbọ́fò mi sẹ́gbẹ́ pèsè àtúnṣọ́ bàbá ilé ìrírá ẹ̀lẹ́ kẹwàá gbogbo ẹ̀ kẹ́kù sí ìrànwọ́ àjẹ́ àwọn ẹgbẹ́ ìlú olẹ́gbẹ́sí àyè ìjọba yóò tẹ̀lé ìṣòro alẹ́ ìgbà yìí ṣòkúta ẹ̀ máa wẹ̀ pé ìjọ ọ̀rọ̀ ń gbẹnu ó tẹ̀lé ẹ̀ẹ́sẹ̀sì ìjọba ti tàbí ẹ̀rọ ẹ̀ẹ́sẹ̀sì ìjọba ti tàbí ẹ̀rọ kò sí ọ̀nà ọ̀dà àjàrà gbogbo alájúgbà yìí tó lọ wá sálámà sílá ọlọ́run bí a ń gbẹ́ dáadáa ọlọ́run bí a ń gbẹ́ dáadáa ọlọ́run bí a ń gbẹ́ dáadáa

òun ní ẹ̀sìn ti ṣe ìtàṣà ìgbé ọkọ̀ àwọn àmá àwọn ọmọ ìjọjọ kí tí wá fẹ́ǹsì ni àmá kò fún àwọn àwọn òwe kú kábólágbà bí ò bá yíyọ sí àgbẹ̀yẹ àwọn àpò ẹ̀rọ bí ò bá wà àwọn àpò ẹ̀rọ kú àdá wọn kéèkéé kéèkéé kéèkéé tí wọ́n lọ fún ìdáàbò wọ́n pẹ̀lú bẹ́ẹ̀ sọ àdíkì wọn kọ́ lóòótọ́ àwọn àgbàlagbà òun ló bàbá àtúwẹ̀ pé àìsí sí àwọn gbogbo ọdún náà alẹ́ni yíò àtúrà yíò àtúrà lọ àbdìn àlá mọ́mọ́ta àlè wọ́n tó gbogbo ẹrù ọlọ́pàá àti ọ̀gá tó gbèsè lọ́gbà fúlẹ́rù àti sọ̀rọ̀ àbúrí káfíyàn káfíyàn dáadáa orí sábà fúlẹ́rù tó gbà jẹun gbogbo pàṣẹ rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kọjá òwúrò lọ lákòókò rẹ̀ tí ó sọ fún wa ẹ̀rọ tó wà ìṣẹ̀ islam ìṣẹ̀ islam ìlú ìgbàmù láti sí fa ogun ọ̀sí sí ẹ̀sì ó years yìí forty five years nínú sixty years forty five years òun ni wọ́n fi kọ àwọn sẹ́kùtù kalẹ̀ àti bí wọ́n lè fẹ́ àwọn ọmọ ẹ̀rọ ní ọ̀rọ̀ bàbá tí wọ́n ti bàbá bá wọ́n ti wọ́n kọ àwọn dáadáa àti àìdáa ní ọmọ kalẹ̀ àbí tí wọ́n ti bàbá bá òun ni kọ́ ọ̀rọ̀ àwọn àwọn ẹ̀sà tó bẹ àárín gbogbo pẹ̀lú bá ti pátá wọn ní kọ́ fún wọn tó bá ti dáadáa wọn ní kọ́ dáadáa yẹn fún wọn wọ́n lè lọ́wọ́ sí àìyá náà wọn ní kọ́ àìyá lọ́wọ́ sí àìyá àwọn ẹ̀sà tó mẹ́ta ni èyí sì ń lọ́wọ́ pé ìlú mẹ́ta alákọ̀ọ́ àdínárì ẹni tó sùn

ဆိုရတဲ့လေ။ဘုရားလိုပါလေ။ဘုရားရ။ဘုရားကြလို့လေ။ဘုလည်းစေသူကလိုလို။ဘုလည်းပေါ်ပါလေ။ حتى يستغفر قل فاستغفر الله او كذا နာရီကတော့လိုက်တာတော့ဆေဝါအောက်ဖြစ်စီအတူစမီဘာတွေပါဆုံးတော်ဆုံး kò títí ìrọ̀ àwọn

wéèrè ẹgbẹ́ tọ́kọ́ rẹ̀ dàrú wọ́n dàrá sí ọ ọwá tí wọ́n rí ọjá sáàmì ọ̀sùn ẹ̀wọ̀n nínú òṣèlú wéèrè òṣèlú láyé òṣèlú láyé ìyàwó àwọn àbáyé ọmọ tó bá sì ní àwọn akókò báyìí tó yọ ọ́yìn inú àwọn pé I ayẹ́fẹ́ 50 years know 60 years know. náà ní ìlú òun ni I fi kọ́ fún ọkàlẹ̀ nínú ayẹ̀ wọ́n fẹ́ràn ẹ̀kọ́ I. bá I sí ẹ̀ láyé láàrin wọn fẹ́ẹ̀kì sáwájú àwọn ọmọ sàánú ẹ̀ wọ́n mọ̀ ní gbẹ́gbà tó náà wáyé àwọn àdúgbò gbọ́ra tó láyé ọlọ́run ìlú kó dáwà I àárín sọ́nà tó àtọ́kọ́ títí rẹ̀ wọ́n tọ́ fún àbúrò bí àwọn ọmọ sáàbì fọ́nà ọ̀gẹ́ dáadáa òótọ́ ni pàtàkùn àbúrò sí ìyá pẹ̀lú ìgbọ̀n ìgbọ̀n ọmọ sáàbì tí wà ní sí ní àwọn ọmọ bá ní sí ọjọ́ ọmọ títí ọjọ́ ọmọ títí wà sí náà sí ẹgbẹ̀rún ìgbòrí sí ìgbòrí sí náà sí ìgbòrí sí gẹ́gẹ́ tó gẹ́gẹ́ Ìgbò ìṣúná ẹ̀kọ́ òun ni ó pọ̀ ní irú wọ́pọ̀ bádá. Ó ṣàpọ̀ lábábọ̀ ó wá bí ọ̀sẹ̀ pẹ̀lú ìwárí rẹ̀. Ìnira wa mú. Ìnira wa mú ẹni yẹn, a bá sáà ní wọ́n sí ọ̀ àti wọ́n sọ̀rọ̀ lọ pọ̀ àti wọ́n fi wá ní. Ìnira wa mú ẹni yẹn. Ó bá dàgbà tó mú ní ẹgbẹ́ lọ sọ sí ìgbóhùn gbogbo ẹ̀ láti lọ, a ti tẹ́sán mọ̀ sí ní àà ẹ̀ẹ́sẹ̀ nínú ọ̀sẹ̀ náà ló tó bá lọ́pọ̀ náà pàtà àwọn afẹ́lẹ́ pọ̀ alá àti sọ́yìn sàárà ọ̀sẹ̀ ọ̀rọ̀ ẹran ìran àkẹ́ dúdú tẹ́yìn lágbàgbá òun náà wá kọwàá kọ sí ọ̀dà ọba láàrin àwọn afọ́jú afọ́rí afọ́jú afọ́rí yorùn ó sì rí ìmọ̀ láìpẹ́wọ́rí wọ́n láyé láyé rí kéèsí àwọn afọ́jú pé ní sàárá wọ́n lá tó ẹ̀nà àbáyé sí lọ kí ni àwọn ìgbà láàrin tó lọ bàbá bàbá baláwo tó láyé sí ọ̀lẹ̀ òkẹ́kọ̀ọ́ òkúrò wàhálà ìlúkà wàhálà ọlọ́wọ́ wàhálà ìlúkà wàhálà ìlúkà àwọn afọ́jú

lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rẹ̀ ṣe òkú ẹ̀rọ tó bá ti láti yára ẹwò nínú ọ̀páàdì yẹn dáadáa ló ṣe ọ̀sẹ̀ kápẹ́rẹ́ òun náà ló fi sí agbóhì ló ṣe láyẹ̀ àwọn ọlọ́run tó bá láti yára ìdára fún láti wà gẹ́lẹ́ ọ̀lẹ́ kọ́dá gbogbo ọ̀rọ̀ tó kí oníbàárà náà gbogbo tó kí ní ọkọ̀ láti ẹ̀sìn ní gbogbo ẹ̀lẹ́ta tó ń gbogbo láti ẹ̀sìn ní ó fi wọ́n dà wọ́n ń gbọ́nà tó ṣe tó bàbá bẹ́ẹ̀ lọ́nà tí a ti gbogbo láti ẹ̀sìn lọ dàgá ẹwọ हुआ तो क्या सोच पर फिर भी वो नकारा पसंद आता ही तो कितना हमसे होता बताता àtàlágbà òun ti rí sáìn pé àà ìsúná sàríwá ìwò ti rí àwọn kékeré kò tẹ́ ẹ̀rẹ́ oúnjẹ fún bẹ́ẹ̀ àwọn òṣèrè fún ẹ̀rẹ́ fún kàn pé wá tàbí àrí sí nínú àwọn tí ẹbí wọn ló wọn bẹ́ẹ̀ àwọn tí ẹbí wọn ló wọn ló wọn ló wọn ló wọn ló wọn ló wọn ló wọn ló wọn ló táwọn òṣìṣàtí ẹ̀bá wà ní àgbàlagbà òyìn kí ẹ mọ́ sún kòkòrò níbi iṣẹ́ dáadáa ní kí ẹ mọ́ sún kòkòrò kí a sí tó dáa tó dáa ní jọ tó jọ fún tirẹ̀ èyí ló ṣẹlẹ̀ tàbí ilé ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ pẹ́ àrán pẹ́pẹ́rún tí ó ṣẹlẹ̀ òkèlè ní àwọn yàlágbà ṣẹlẹ̀ mẹ́fẹ́ bá bá kìsẹ́ntì débi yàlágbà wòlí láyé o ní wòlí tó bẹ̀rẹ̀ yàlágbà ẹ̀fọ́ rẹ̀ lọ yẹ́ ẹ̀fẹ́ ló àwọn arúgbá ti bàbá rẹ̀ kọ́dà ìyá ẹ̀ wọ́n pàdé pé ọba àwọn ọ̀fẹ́ bọ́ sí jímọ̀ tí mo sẹ́ta mọ̀ sí ẹ̀rọ ìwá ìyá yìí ó bá jù náà lórí ọ̀pọ̀ sí òkọ̀rọ̀ lọ́wọ́ lé díẹ̀ nígbà náà sáré sí years nínú ayé rẹ̀ olóò fi kọ́ dáadáa ìdára ìdára ní wọ́n gbàgbẹ̀ wọn gbogbo dáàbò sílẹ̀ náà ẹwà òbẹ̀rẹ̀ ọmọ tí ó ní ìgbà tó bí wà lórí kìsẹ́ǹtì yẹn gbogbo dáadáa ti ṣe wọ́n kọ́ kalẹ̀ sọ wọ́n mú wọn kọ́ ó sì wá ìgbóhùn ìlú wọ́n kọ́ ọkọ̀ tó gba àwọn bí olú tí wọ́n mú àwọn àti ìgbàmú tí a fẹ́ ṣe ọ̀pàdá abájá àárínrán abájá wà lókùn abájá wà lọ́wọ́lọ́wọ́ sẹ́lẹ̀sì tí wọ́n mú wọn fún àwọn ọmọ bẹ̀rẹ̀ wọ́n kí bẹ̀rẹ̀ sí dáadáa rẹ̀ yẹnu gbogbo ní bá ṣe mùsùlùmí gbogbo dáadáa tó máa ṣe wọ́n máa rẹ̀ bọ́ọ̀lù kálukú ara tí ó sọ̀rọ̀ náà lọ́rọ̀ rá sí àdúgbò wọ́n kọ àìdáwá sí mọ́rọ̀ tó bá kú bá wọn wọ́n àbí rà pé bàbá láyé wọ́n àwọn ọmọdé bọ́ọ̀lù ìsìláàmù sọ fún ọjà ìdáwò àbára àpò ọ̀rọ̀ àkúrà òwúlò àwọn tó ẹni bẹ́ẹ̀ tó bá wọ́n di mùsùlùmí gbogbo dáadáa rẹ̀ wọ́n lọ àrí ìwọ̀n àbáyé tí ìgbà máa bẹ̀rẹ̀ ìkókọ́ ọ̀fà sẹ́gẹ́dẹ̀sì asọ̀ ó bẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìsìn orí lọ́gbẹ̀rẹ̀ Islam. How many years of Islam? A day. One day. What is Islam? Tó wá jẹ́ ìyára, àárín àwọn olówó bèbè àwọn ọmọdé. Sẹ́ẹ̀rí, ẹ̀dá ọ̀pọ̀ àkọ́bẹ̀rẹ̀ àbàbàlápà. Ẹ mẹ́jà fi ìgbà kan dá àìdá láyé. Ọmọ ẹgbẹ́ mọ́jà lójú nínú àdúgbò rẹ̀ ó sì ní òkú àràfà orúkọ gbọ́dọ̀wádà ló ń bẹ̀rẹ̀ sí àwọn síọ́sì èyí sí sinamá sì láti ọ̀rùn máa síọ́sì súnlẹ̀ náà sí ẹ máa sí wáyé ọgbẹ́ fi ọ̀dọ́ rẹ̀ sí láàrùn bọ́nà máa bọ́dọ̀ ló parí rẹ̀ kọ́ sọ àwọn mẹ́fẹ́ àtàtàlágà gbogbo wa lè ká máa fi iṣẹ́ dáadáa àwọn ìlera rẹ̀ tí wọ́n tó wá sí olóore ẹ̀yà ìpèsè èyàn wọ́n yára sí àwọn sọ̀hábà tí wọ́n tó wá sí olóore wọ́n yára sí ọ̀sáàrì rú ìlà mọ̀fíọ̀sìn lérò pípò ọlọ́run bá ní ẹ máa sára pàtẹ́tì ẹ máa sáré sí ìlà mọ̀fíọ̀sìn lérò lọ sí bí àforí ní ọlọ́run ọba ní wọ̀jẹ́nà àti àjẹ́nà bẹ́ẹ̀ láti lọ ààbò ha sàmàwàdọ̀ ọ̀fà ẹ̀bù lásán ó tó kápa sọ́mà tẹ̀lẹ̀ tó ń wọ́n wọ́n ọ̀fà tẹ̀lẹ̀ tó dáhẹ̀ sọ ẹgbọ́n ní tààlà ó sì ó sí lórí èyí ó fún un tó wá lọ́pàá ní àṣìṣe tí ò wá ṣe tó wá mú ó sàkàbò tí wọ́n ní ìbá ti ṣe lò tó wá ní láti fún fẹ́ ṣe ó padà wá kú òrìṣẹ́ náà wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mọ́ra wọ́n bọ̀rọ̀ dá alẹ́bí rẹ̀ hàn ẹni bá láti fún fẹ́ ṣe dáadáa pàdánù ọlọ́run ní sáàtàwà báwọn náà rẹ̀ dáhùn àkàlàkà káàlà ọlá kọ́lá ní ọmọ rẹ̀ dáadáa ní ọlọ́run sì kọ́ dáadáa tó yíwa lọ́sọ̀rọ̀ rẹ̀ bí máa ń tẹ́lẹ̀ fún ẹsẹ̀ àìdá wọ́n bá sí wọn ọlọ́pàá lọ́wọ́ rẹ̀ tó lè rí àwọn àrísàkà àwọn ọmọ rẹ̀ wọ́n tó wá ìjàgbà tó bá tó sí years so ọdún mo sáré lọ́wọ́ àlànà rẹ̀ bẹ̀rẹ̀ tó wá fún ní àdúrà tó wọ́n fún láta mo sọ ní ẹ̀jọ́ pé àwọn àsìkò yẹn tó wà gbogbo náà jẹ́ bí táyé ìlú wọ́n lọ sí táyé kó lọ́rọ̀ táyà ayẹ́lẹ́kọ́ ni kò sí wọ́n ti kọ́nà lórí sáyìn ohun nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àti àwọn iṣẹ́ kọ́ntàkì ẹ̀kọ́ntàkì wọ́n kọ́ntàkì ẹ̀kọ́nà yóò rẹ̀ àwọn àsìkò ìwọ́lẹ̀ kan kan fi lọ àwọn ibi ọmọ ọjọ́ àwọn súnmọ̀ náà ti gbà pọ̀jọ́ ọmọ ìsìn lọ sọ́rọ́ láti dáadáa ìlànà ìlú hàn àwọn tó náà ń ṣe ìyá ìpàrà

tí wọ́n ti wá sí nípa ọkọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀ tẹ́lẹ̀ sí wọ́n lè fún àwọn gọ́mà sí wọn eléyìí náà rí láti àti tó wọ́n láwọn àdájọ́ wọn tó wọ́n láti fún àṣẹ àwọn ọ̀rọ̀ fún òkú àti èyí iṣẹ́ bàbá ti dàgbà wọn àti tó ti gbádà ní ọmọ ìlú àwọn àti dáadáa tí wọ́n ti sí táwọn ọ̀rọ̀ ìṣọ̀mọ́ ẹ̀rẹ́ wọ́n tún ọ̀pá ọ̀pọ̀ ìrìn ilé ìṣọ́ra táwọn àti ìgbà àwọn ọmọ sí pé ààrí ìmọ̀lá ṣe púpọ̀ púpọ̀ lọ́wọ́ àwọn àádìrọ̀ ìwọ̀n sí ní wáyà náà àwọn àádìrọ̀ àkóso káwọn àtẹ̀gbé káwọn ti wà láàmì ṣùgbọ́n àti náà máa láti pọ̀ àwọn àtẹ̀gbé àpẹẹrẹ ọ̀rọ̀ àṣọlá nígbà tí ó kọ́ fún mi dáadáa àmì sọ̀rọ̀ ọ̀ṣọ́lá àmì ìkọ́ ìlú náà ọ̀gbọ́n ni àwọn ọmọ ogun àṣìṣẹ́ náà pẹ̀lú النبي يسأل الناس يتركوا من فناه النبي ولا يكفل وصلاة ولا يفرحته وصلاة وصفته كريمة وصلاة خير الناس ترجع عمره ترجع تعوينا من طال عمره ومنتمي بعضه وحسن عمله ثم رسالة kò sí ẹsẹ̀ tó ní pé iṣẹ́ wa tàbá ṣe wọ́n gbé lóṣùwọ̀n ẹ̀ntẹ́lì ogun yóò rí ẹ̀tọ́ ojú ọ̀rẹ́ ìsáyé tó lè sí ara bẹ́ẹ̀ yóò rí iṣẹ́ dáadáa òṣùwọ́n tó tẹ̀lú rárá jẹ́ òṣùwọ́n dáadáa lọ́wọ́ ju ẹni tí òun ti yẹ yìí wọ́n sì fi fún wa ní ẹ̀sán àkèrà ìtàbátúwátẹ̀ àti ìwọ́n tó lè àyàtọ̀ sí tó gbọ́n ọgbọ́n wa má fi àjẹ́ náà wọ́n sì lọ́wọ́ ìpàdé sọ́rọ̀ lọ́wọ́ láàrin nínú àwọn ọmọ àwọn ọ̀sán ọ̀sán